ètò tèmi tìrẹ a máa ń sábà ń sọ̀rọ̀ nípa ìwà àti ìṣe wa ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn àti àṣà ilẹ̀ wa. ẹ kú dédé àsìkò yìí o ẹ káàbọ̀ sórí ètò tèmi tìrẹ fún ti ọ̀sẹ̀ yìí inú mi dùn láti mọ̀ wípé ẹ ṣì wà láyé ẹ dẹ̀ ṣì wà láàyè ìdẹ̀ra mo dẹ̀ ṣe ládùúrà pé ìwà láàyè ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀ lórúkọ jésù ẹ káàbọ̀ sí abala àlọ́ mìíràn fún ti sáà yìí àlọ́ o àlọ́ àlọ́ tí ò ní dálé lórí akẹ́kọ̀ọ́ àtàpátá dìde kan akẹ́kọ̀ọ́ yìí ó jẹ́ èèyàn kan tó ń tiraka láti kẹ́kọ̀ọ́ gboyè látìgbà tó ti wọ ilé girama títí tó fi wọ iléèwé gíga ó jẹ́ èèyàn kan takuntakun kò dẹ̀ fi ẹ̀kọ́ rẹ̀ ṣeré bó tilẹ̀ wù kó rí ó fẹ́ẹ̀ lè má sí irúṣẹ́ kan tí akẹ́kọ̀ọ́ yóò ṣe láti lè rí wípé òun kẹ́kọ̀ọ́ gboyè láti lè rí wípé òun ṣàṣeyọrí láti lè rí wípé òun bẹ́gbẹ́ gbé láwùjọ. ó wá di ọjọ́ kan nígbà tó wà ní ìpele kejì ní iléèwé gíga ó lọ sí ibi iṣẹ́ bíríkì sọ pé tó ń ṣe èyí tó jẹ́ pé ó jẹ́ ẹ̀kọ́ nínú àwọn àìmọye iṣẹ́ tó ń ṣe pọ̀ láti lè tọrọ ẹ̀ níléèwé gíga nígbà tó wá wà ní ibi tó ti ń ṣiṣẹ́ bíríkìsópé yìí ni ẹni tó ní ilé ló bá wá láti wá yẹ ilé rẹ̀ wò ẹni ọ̀hún ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú ọba ni ló bá rí akẹ́kọ̀ọ́ yìí ó wo súrà akẹ́kọ̀ọ́ yìí pé ẹni yìí kò jọ púrúǹtù ló bá pè arákùnrin bọ́ síbí kí ni orúkọ rẹ ó ní Dáramọ́lá ni Dáramọ́lá kí ni ẹ̀kọ́ tó ga jù tó ní? Ó ní à, sà, bẹ ṣe ń wò mí yìí o, mo wà nílé ìwé gíga. Ẹ́ ó wà nílé ìwé gíga. Báwo lo ṣe wá ráyè kàwé pẹ̀lú iṣẹ́ bíríkìsọ pé tó ń ṣe yìí? Ló bá rẹ́rìn músẹ́, ó ní ọlá Ọlọ́run ni sà, Ọlọ́run ràn mí lọ́wọ́. Lẹ́yìn bàbá tó ní ilé bá pé nǹkan tó lè mú kí arákùnrin yìí, ọmọ kékeré kó lè jáfáfá tó eléyìí, a jẹ́ wípé ó ní ààrà tó wà nínú ayé rẹ̀ tó ní láti jáde síta ni bàbá olówó bá sọ fún pé ó dáná àwọn òbí rẹ̀ ń kọ́ ó ní wọ́n wà lábúlé ṣùgbọ́n àtijẹ àtimú nira ìdí nìyí tóun fi ń ṣiṣẹ́ púpọ̀ láti lè rọra àwọn oníléèwé bàbá náà ní kò sí ìyọnu máa ṣe bó ṣe ń ṣe lọ máa yíwà padà ọmọ náà bá dúpẹ́ lọ́wọ́ bàbá ló bá padà sídìí iṣẹ́ ní bíi ọ̀sẹ̀ méjì lẹ́yìn ọjọ́ tí òun àti bàbá sọ̀rọ̀ ni agbaṣẹ́ṣe kọngílá tó gba ọmọ yìí síṣẹ́ ló bá pè é pé à Dáramọ́lá bọ́ síbí o bàbá tó nílé sọ wípé kí n fún ẹ ní nọ́mbà ẹ̀rọ ìléwọ́ wọn pé kó pe àwọn ẹ ló bá yà pé à kí lòun fẹ́ bá bàbá sọ ṣé mi ò ṣẹ̀ ó ṣẹ̀ ṣáà rí i pé ó pè wọ́n ló bá dẹ̀ pé bàbá onílé lọ́gán tó pe bàbá ilé bàbá bá ní ah ah ah Dáramọ́lá ìwọ ni èwo tán ní èmi mo ní kò pè mí ó tẹ̀ dáa bẹ́ẹ̀ ibo ló wà báyìí ó lóun wà níléèwé ni sà ó dà náà màá gba ọ̀nà iléèwé rẹ̀ kọjá màá yà láti rí ọ bí bàbá ṣe lọ rí nìyẹn ká má fọ̀rọ̀ gùn bàbá bá bá sanwó iléèwé rẹ̀ títí tó fi parí ó parí tán báyìí tó parí àgùnbánirọ̀ bàbá bá tún rí i pé òun rán lọ sí ìlú òyìnbó láti lọ kẹ́kọ̀ọ́ gboyè mìíràn nígbà tó máa dé báyìí ni bàbá bá gbà síṣẹ́ láti ibẹ̀ lárákùnrin yìí ti ráyè fa ẹbí rẹ̀ lọ́wọ́ sókè gbé ògo ẹbí ga tó dẹ̀ di ènìyàn ńlá ènìyàn ọ̀tọ̀ láwùjọ níyì ni ìtàn tòní parí sí kí wàá mo fẹ́ yẹ ká kọ́ níbẹ̀ mo fẹ́ ká mọ̀ wípé tí èròǹgbà wa bá tọ́ tí a ò dẹ̀ yí àfojúsùn wa nínú ìrìn àjò wa lójoojúmọ́ kò sóhun tí a lè fojúsùn fọkàn sí láti jẹ́ láyé tá ò ní lè jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo fẹ́ ká mọ̀ wípé wà rere ìdúróṣinṣin àti àdúrà sí ọlọ́run jẹ́ lára àwọn èlò tó lè ràn wá lọ́wọ́ láti débi gíga nínú ayé ó lè pẹ́ o ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé kò sóhun rere kan tí ọlọ́run máa fi dùn wá nígbà tá a bá ń gbàdúrà sí tá a dẹ̀ ní ìwà rere nínú ayé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ohunkóhun tá a bá ń là kọjá bó ṣe lè wù kó le tó ó jẹ́ ọ̀nà kan gbòógì láti pèsè wa sílẹ̀ fún ojúṣe tó ga tó wà níwájú wa tí ohun kékeré bá wá gun wa mọ́lẹ̀ báwo wá ni a ṣe fẹ́ yege nígbà tá a bá ń kojú àwọn nǹkan ńláńlá tó sì wà níwájú wa. lákòótán ẹ jẹ́ ká kojú ojoojúmọ́ pẹ̀lú ìrètí ọ̀tun láti dára sí i àti láti jẹ ènìyàn gíga mo dẹ̀ ṣe ládùúrà pé àrà rere tí adẹ́ẹ̀dá dá sínú wa yóò farahàn yóò sì fọhùn fún wa níbi gíga àti níbi ògo lórúkọ Jésù níyìí ni màá fi ètò tòní kọ́ sí kí ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè nàìjíríà kó wo àwọn orílẹ̀-èdè àgbáyé sàn kó dẹ̀ fún àìní gbogbo wa lórúkọ jésù tí di ìgbà mìíràn tí màá tó kàn sí yín mo rọ̀ wá láti wà ní àlàáfíà ire trendybeats.com. be my desire. Yeah. In you there is no condemnation. That you will be my